ọmọ lòpin rẹ kó dáa ṣé kí á nígbà òórùn ràn. ọmọ rántí ọ̀ọ́. ta ló ń san lóru. àwọn ọmọ níbí níhàn ayé ń bàjẹ́ ẹ má má kó ń dára ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ má sọ pọ́npọ́n ọmọ rántí ọmọ. Ìgbàlá dé, àsìkò wọ́n ti promise pé àwọn máa fún mi wọ́n kọ́ gbowó máa raṣọ màá fún yín lówó sí ọbẹ̀ lágbèwà ọ̀tá máa jẹ wá. ó máa kẹ ẹ ọlọ́run ó jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run ràn wọ́n lọ́wọ́ wọn ó sì lè ràn wá náà lọ́wọ́ gbogbo àwọn tí ó ràn wá lọ́wọ́ ló ń bá ràn wọ́n lọ́wọ́ ìdáná mọ̀ pé ọkọ mi. ẹ jẹ́ ìdí máa lọ. kálọ̀ kó gírì mọ́ àgbọ̀rọ̀ sí ìyá sàgbàdà. mọ̀ pẹ́ mo ní ìdòwò kan ni mo lè ti sọ fún mọ́mì mọ́mì òróró yẹn fún mi mo máa ní kí wọ́n bá yín pé kẹ́rẹ́ fún mi owó yẹn náà dẹ̀ ìṣòwò kan tó pọ̀. bí èlò. ten thousand naira ni. sórí jẹ́sọ́ dáìtọ̀ wa mi ò lè bá ọ fún kò sówó náà rárá ọ̀gbọ́n ọ̀lẹ́ jáde ó travel kò sówó náà rárá ìlú le gan ni o ìwọ náà mọ̀ pé ìlú le everywhere ni. mi ò ní parọ́ fún kò sówó lẹ́ẹ̀kan everywhere dry ni kò ní ṣe ọ̀dọ̀ ti ẹnìkan wọ́n dé níbi gbogbo ni yóò gan òde kan tá a ní lọ́tún la gan wọ́n lè kó advance kó wọ́n láti lọ fi yanjú àwọn equipment ní iṣẹ́ gbogbo tá a fẹ́ ló yẹ kí wọ́n náà mọ̀ ten thousand naira ò pọ̀ wà á ní sùúrù di bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ah. ní sùúrù dọ̀rẹ̀ tó ń bọ̀. àbí ẹni bá mi gẹ́ẹ̀tì change díẹ̀. ó gbọ́ láǹsọ̀ ìlú náírà sówó kankan lẹ̀ báyìí sọwọ́ lẹ̀ mí. ó ní sùúrù tí ó dẹ̀sẹ̀ ti ń bọ̀ ó owó kan wà náà yẹn expect owó yẹn bá ti wọlé fọkàn ẹ̀ balẹ̀. ǹjẹ́ nídòwó yẹn lọ́tún la ọ̀tún la mo nídòwó yẹn. àmọ́ o ṣé ìwúrin mò ń ké mi o lè rí tètè wàá máa lọ. ó ní sùúrù ọ̀sẹ̀ tó bá ọ̀sẹ̀ tó bá náà ló dé tán ọlọ́wọ́jà sáà rẹ̀ ọgbọ́n tàbí mọ́rùn sí wàhálà àmàrí ẹ̀. kò sí wàhálà sà. àwọn kan máa ń kọ́. wọn wà. ẹ mo gbaṣẹ́ kan ni o. bẹ́ẹ̀ wedding mi. mo máa ń gbọ́ ẹ̀mí mo gàn ẹ̀mí mo gàn ọ̀rẹ́ ilé kan fúyẹ́. ok máa ń gbọ́. olùwẹ̀ ti wedding. àwọn aráàlú òyìnbó ni wọ́n bàṣú jẹ́. Hmm. Ah! tí máa ní kí n wò alipa tó tún mílíọ̀nù jágbó. ẹ ó tó yẹn ni. Ah! ó dá mi lójú ẹ báwo la ṣe wá fẹ́ rí details ẹni yẹn ká lè tètè yà ó yẹ kí wọn náà ti mọ̀ bó ṣe wà yẹn ká tètè jáṣẹ mọ́. nọ́mbà wọn bẹta ọwọ́ kan ni ìwọ gán lè gbádùn ó bú bẹ lọ́wọ́ wàá gbé ọmọ dáadáa ní ọsọ ọmọ dáadáa. pé ní sáré pàmì tí ilé ìfọṣọ ni. mo máa rí yín bọ̀rọ̀ kan ni. ṣé kò lè. kò lè ọ̀rọ̀ ọmọ yín ni wọ́n á sọ fún yín. kí ló ṣe. kò sí nǹkan kan ah ó ti ń kọrin lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀ mi o kódà orin tiẹ̀ ó dùn ti Dani Yọ̀ǹgì lọ tó ṣe pé tí màá kọrin báyìí gbogbo àtàwọn abẹ́ inú wa máa ń dùn ní àwọn ìyá ìwà wúyọrí fún wọn. ó ṣe mo dúpẹ́ àwúyọrí bó ẹ̀ inú ẹ̀jẹ̀ lọ wà. iṣẹ́ tọ́lọ̀ bá kọ mọ́yàn tí wọ́n bá ń ṣeré tí wọ́n ń pariwo tí wọ́n ń sunkún tí wọ́n ń lami lójú eré ni inú ẹ̀jẹ̀ wọn ló inú ẹ̀jẹ̀ ló wà àìwò oníjàwúre tó kọ́ lọ́wọ́ ìdúpẹ́ o. kódà ọkùnrin Dani Yọ̀ǹgì lọ lọ́wọ́ yìí o. ah ọkùnrin ẹ̀ tí bá wọn bẹ́ẹ̀ yìí ah ètò wọn ni wàá sọ wọlé náà lọ́wọ́ mi ah ó ó ó ó ti dé lẹ́jọ́ ìtàyè ọkùnrin gan-an. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ sọ́jú yín pọ̀ ó ṣe ń wọ̀. olúbalẹ̀ kó mọ̀ dà fún yín òun tọ̀ ní òní dà fún òkèlókè lẹ yẹ fò òkèlókè lẹ mọ̀ lọ òkèlókè lẹ wà fún ní gbé aláì. ìwọ náà dàgbà ìwọ náà dàgbà tó dé kó o jẹ awo. ẹyin tẹ wílẹ̀ mú wa. o kò kárí la. ẹ ẹ change n bí bọ̀ tẹ ọ̀dọ̀ ẹ wo wo wọn náà gbà gbalẹ̀ ẹ ti mú. ọ̀gá owó ìpín. àpò ń lọ yẹ kó o fi sí wọn ìgbé owó gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn pàápàá pọ̀ ní egun kọ owó. Ah. kí ló tiẹ̀ máa ń ṣe èèyàn máa yé kí ni máa ń ṣe yín náà ó máa lágbára o nígbà táwa fi ń kọ́ṣẹ́ yìí wọ́n yìí fáwa lówó àwọn ọ̀gá tiwa táwa máa tẹ̀lé lédè wọ́n yìí fáwa lówó ọwọ́ pé torí pé wọ́n kàn jẹ́ ọmọ tó súnmọ́ wa ni wọ́n ṣe ní ká pé òkè ká pè wọ́n ká fún ọ ní nǹkan <laughs> ẹ̀yin ò tiẹ̀ wá fẹ́ kọ́ṣẹ́ kankan mọ́ rárá ti yín ẹ̀yin ẹ̀kan wèrè owó nìkan lórúkú tẹ̀ ń wá ó máa wà lágbára lára yín o kí ni máa ń tẹ̀ máa yé ìsìn iye gan wọn mo mo èmi ni mo ní kó rówó kó la rówó pé kó fún ọ níyẹ kó mú dání kó kàn rí nǹkan mú lọ ilé àti wọn á fún o tí wọn á rán mú ee pálapàla gidi ẹni wọn mọ yìí ah <laughs> ó lágbára o. jẹ́rìí sórí títa ríro là á kọlà sórí wọn bá jiná tán ní àdògbè sórí ìdá fún nǹkan àkàrò ni Cinderella àti jẹ́gẹ́ borí irú síkà àwa mọ̀ borí irú síkà láyé ìjọ ni ṣùgbọ́n ojú ti là sórí yẹn tí mo fún ọ yẹn wọ́n ti mú ná ó yẹ máa padà rí ẹ sóró owó ilé àfẹ́ ló fẹ́ gbẹ́ ni torí torí yín náà ni tó ti mú máa ríra. fọkàn balẹ̀ máa rí ẹ èmi mo sọ bẹ́ẹ̀. máa rí ẹ ọkàn balẹ̀ ah, ọkẹ́ ah, mọ àwọn èèyàn àwọn owó tó wà ní abẹ́ lò fún gbẹ̀gbẹ̀ torí ẹgbẹ́ ló ṣe pàtàkì torí ẹgbẹ́ ọmọ yóò wọ̀ dáa. méjì àbọ̀. ẹ wo àbò méjì àbọ̀ èmi ṣé tọ̀hún epo ni àbí táyà òwúrà. ṣé ajé ọ̀wá ni ẹ̀ta ni. a kí la ta bọ́ńdù bọ́ńdù náà lẹ́wọ́ mọ́ wọn tí bá ní kí n wò mẹ́rin á pàtó five hundred thousand. ìwádìí o ṣé kìí ṣe pé o ṣe àwọn ọ̀gá rẹ̀. ń ṣe wọn ẹgbẹ́ òun lára jẹ́ fún jẹ́ pápò méjì àbọ̀lọ̀ kan bù sí ọ lọ ó sì jáde ọ lọ ń lọ àríyánsà ọ ń lọ àríyánsà ẹ síbẹ̀ náà kò wá yẹ kó le tó bá ṣó ti yé ṣé wọn pé bí àdúrà tèmi máa ń gbà omi àánú wa ọlọ́run fi sójú ẹni tí ó ṣàánú wa ọlọ́run kò ṣàánú rẹ̀ wọ́n náà kò kú mókè ó sì sórí ire tó wá kiri sí lónìí tó ń ronú késàrẹ ẹ mọ̀kébé mi ò má fi baba tẹ́sán para rẹ o. mọ́mì gbogbo nǹkan mo gbà ó èmi ò gbà yẹn jẹ ọ̀rọ̀ èkó tẹ́ ti ní kí n máa lọ èkó ọ̀nà máa padà lọ o torí ọ̀rẹ́ mi kan náà ti sọ ó ní ká máa lo èkó ó sì ní tá a bá ti dẹ́kọ̀ọ́ báyìí tá a bá ti yíṣẹ́ báyìí àmọ́ káwó ni. ọ̀dà bọ́ jẹ́ bá náà ni ọlọ́run ọ̀fà àgbàdìkà sí yóò sì sọ̀nà rẹ̀ rere o sì ní sí rìn ẹ wá mm. gbọ́ o ṣàánú mi o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ lọ́ o ẹni tí ò bá níyà kéde gbẹ̀yìn sóde páàlẹ́ nìkan ọlọ́run ọba ni mo ti gbọ́n tí mo sọ fún ọ bí ọ̀rẹ́ rẹ bá ní ọ̀fẹsẹ̀ sí ní ọ̀fẹsẹ̀ sí àìwọ̀ sọ̀sọ̀ lẹ́kọ̀ọ́ ẹni tí ọba léyìn sọnù o tí ó wà á wò ọlọ́run sì ràn ọ́ lọ́wọ́ yóò gbà láàánú dìde sí ọ àwọn àrùn nù ó kú ọbẹ̀ bọ́ọ̀ ni iṣẹ́ èrò wẹ́lẹ́. ẹ bá ń wá kún five hundred yìí fowó ẹ bá fowó kun ẹ fowó ọkọ̀ lè kú lọ́la torí lè òde gbèmí débi yẹn kan èyí sì tún jẹ lójú ọ̀nà. ọlọ́run náà lọ ọlọ́run náà lọ ọmọ ọmọ ọmọ ò bá mọ ṣíṣe ọwọ́ rẹ̀ lọ́dọ̀ o ìgbà ń bọ̀ kánkán o ò nílé la káàká mo ní ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akànmọ́ lórí ọbàjẹ́ àlùgbà yìí o láyé. káyé orí rẹ lòde ọjọ́ ń bọ̀ yí pé o ò nílé ló gbà ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akànmọ́ lórí ọbàjẹ́ àlùbà yí pẹ́ o láyé ọmọ ọmọ ọmọ o bá a ṣiṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ìdámkọ̀ kankan o nílé la káàká oníyẹyẹ ayé ẹ̀dá bí ìṣẹ́jú àkànmọ́ lórí ọba jẹ́ àlùgbà yìí pẹ́ o láyé. dọ́dọ̀ owó yẹn tó wà lọ́wọ́ mi mò ń bọ̀ sí in the next um, ten minutes àmà dọ́dọ̀ ẹ̀ ok o ti send ẹ̀ sórí bbm ẹ̀ máa check ẹ̀ sí check ẹ̀ sí ok. lónìí ò ṣẹlẹ̀ náà tí ì rìn. ok ok. hello. owó tí mo gbọ́dọ̀ mẹ́ẹ̀kan sí i dà bẹ́ẹ̀ni ló gbé fún mi. mo ní kó bá mílíọ̀kì ẹ̀ fún mi. fẹ́ lọ gbé kọ́lé o níbi lè pe ìwọ́n kan dẹ̀ tó dẹ̀ wá ń gbà lọ́wọ́ mi sí. omi pé ọ̀pá yẹn gbowó lọ́wọ́ yẹn. three bí bàbá yẹn fi gbowó lọ́wọ́ mi. three ah. ìjà rádaràda yìí. mo ṣe rápò mi kò mọ bọ̀bọ̀ yẹ kó bẹ́ sí ọ it's like mo rí pé ìrírí tútù ló pọ̀ lọ́rùn àmọ́ àgbàgbé ó dàgbọ́ sẹ́ẹ̀tì mi wọ́n pè é. máa ti mi jàre gbàdúrà mi lọ àdéhùn àti sọ̀rọ̀ ìdáktọ̀ mi as in as in what èèyàn gbébọn wá fi rọ wá fi rọ ọ̀bẹ wo so bí ó ti sọ ẹ di lọ́wọ́ wa o. it's like ó ti mú mú gùn nìyẹn. ó ti di mú gùn ẹ ó sì máa tún padà wá ó tún máa rọ ọ̀bẹ. Ah. tó bá máa wá padà dé yẹn ló máa worst ètò mo mọ̀ nìyẹn ó ṣúọ̀ jù ó yẹ ṣe kó jẹ́ pé mi ẹ̀ ló máa fẹ́ wá gbà because ọwọ́ ló máa wá fi rọ̀ bẹ́ẹ̀ nínú ọkùnrin ní ẹ̀ tí wọ́n ti máa dirin mú pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ah, ah, tí o sẹ́ni kankan tó máa dúró àwọn ọba kan kò síbi láti wọ̀ èyí wá gbé bọ́ sí ẹ kò sí nǹkan tó disturb láti wò pé ẹ dúró kí ló ṣẹlẹ̀ ọkùnrin ló wá bà ó dẹ̀ gọ́ síbẹ̀ lọ owó yẹn lọ ah ó máa ṣe gbẹ̀mí mọ́ra ó máa ṣe gbẹ̀mí mọ́ra ó máa ṣe gbẹ̀mí mọ́ra ah! wálé ọ̀dà kí ló ń wò kí ló ń wò kí ló ń wò. ó lọ́ọ́ máa dé náà ní kí ló ń wò sórí tó bá máa fi wà kókó ẹni gbà á fi gbà lọ. Ah. náà ni mo ṣe wà ní. Ah. àlọ́ máa jẹ́ bí ẹ̀yẹn. ẹ eh, ìwọ ni wọ́n ti eh, ìbọn ní ké tí wọ́n rọ́gbọ̀n yóò dùgbò àbí àwọn ah, náà máa bójú ẹ̀jẹ̀ lónìí. Ah, àlọ́ máa jẹ́ bí ẹ̀yẹn ojú ẹ̀ á máa jẹ́. káwọn ọba ìṣá ìbọn ní ké ládùúgbò tiwa so àwọn kan wọn para wọn jà yìí ládùúgbò wa ò ní sórí burú ẹgbẹ́ òun jà náà ẹ ẹ ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ lónìí fóun gbọ́ àyà máa mú ọ lọ sọ́dọ̀ àwọn bìsì báyìí one one mẹ́tẹ̀ bẹ́ẹ̀. a máa ta ni kò sí ìkàtọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀. ẹjọ ti aya ẹ sá lẹ́nu fún ọmọ ìdílé nìyọ. mo ń bọ̀ mo ń bọ̀ lẹ́nu fún ọmọ ìdílé nìyọ. àdúgbò ìdílé tiẹ̀ ọlọ́bí bá tọ́ yìí ọlọ́bí gbó lọ́wọ́ àrà gbòòrì. ọlọ́bí bá tọ́ yìí ọlọ́bí gbó lọ́wọ́ àrà gbòòrì sá ẹ dúró dúró náà ńgbà tí wọn náà wà lọ ń lo tọ́ ìgbọ̀n tó lọ fi ń gbowó ládùúgbò ṣé tòótọ́ ló yẹ kó rí bẹ́ẹ̀ ni. ọmọ nǹkan gbọ́ nǹkan tó ń béè lọ́wọ́ yẹn ṣé tòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ o mọ̀ máa wọ̀ rí máa eh. wọ̀ rí ẹ filẹ̀ máa nà wọ́n. ẹ kí tó ṣẹlẹ̀ ni ó yá dàgbàsókè dàgbàsókè dàgbàsókè. ṣé yóò dá mọ̀ ládùúgbò ni súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi ẹ̀gbin ló ń ṣe ẹ́tọ̀ ń gbọ̀n. bẹ́ẹ̀ kí ni èwo ah, nílé ọmọ ìgboro máa nà náà jáde gbé jáde ilẹ̀ máa wulẹ̀ náà. kí ló wà ń bẹ̀. ọ̀sẹ̀ bẹ́rù wà ń bẹ̀ ó kú dẹ́ lójú àbí abẹ́bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ yẹn ẹ má nà mọ́ṣẹ́ gbọ́ ẹ má nà ọ̀yà wa ní sọ. ìwọ tó lọ sọ kí ló pẹ náà. akínní. kí ló sọ. akínní. ẹ ẹ wá ẹjọ́ akọlù ìjà ìjọ ọkọ mi kà fún ẹ. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ owó èèyàn mọ kí ló ṣe yẹ o rò pé mò ń sáyè rẹ a sì máa pa ẹ nì ah. ìwọ tí o mọ̀ ìwọ kò yẹ kó wájà kòkòrò lè mi ah. a máa ń gbébọn lọ káyàn mọ́lé ni a máa ń gẹ̀ṣin lọ́dún yẹ̀yàn ni wá gẹ̀ṣin wá káyà tí wá mọ́lé o rò kó má lọ ah. wọn bí eré o lọ scot free n tó máa pa ẹ lò ṣe yóò ní ṣe mí mọ́. ẹ jọ tó lọ ẹ jọ tó lọ. ṣe fẹ́ yẹ yẹ wo jẹ́jẹ́ tó bẹ̀ tó bá ń gbé àjẹyọ àwa la jẹyọ. àwa jẹ àwa fẹ́ inú mi àwa bọ̀ àwa jẹ àkókò dídé ìyá dàbà dàbà dàbà sókè dàbà sókè ok o <laughs> mọ̀ ayé lè ní ayé tó ń gbénu ayé ayé tó ń gbénu ayé ìwọ ìwọ fi tán ìgò òfin rọ̀bì mi mo ti ń wá ẹ tipẹ́ olórí burúkú. sọ̀rọ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá wọ́ọ̀lù tẹ́lẹ̀ bá wọ́ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá wọ́ọ̀lù. iṣẹ́ ti ní ẹ ẹ tún lẹ̀. sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ kan tí mo rí. ibi àti ìwọ rè fi omi ṣì ń gẹ̀ just try to listen àwọn question tí wọ́n á ń béèrè lọ́wọ́ ẹ tí mo ṣe ń béèrè àwọn question yẹn máa dá mi lóhùn ṣé ìgbẹ́ jọ torí ọlọ́run ta ni bàbá sàlẹ̀. madam inú dẹ́nu owó tí o gbà lọ́wọ́ pàdé mi o máa provide owó yẹn tó bá ti lè ṣe gbogbo yẹn ah. wàá máa lọ kò sí wàhálà. Ah, ah, Eh, mo ti mo ti mo ti náwó yẹn. ìṣòro kò ní jẹ́ ọkọ̀ sílẹ̀. yẹ kẹ́yìn náà máa pè é ránṣẹ́ lèmi náà wà pọ̀ màdàmú ní pẹ́ náà sùn ẹ̀mí ìṣòro ti wà sáńbà ilẹ̀ àdéǹdé bẹ̀yẹn báyìí ẹ̀gbọ́n yẹn ni. a ti wà ń bi tó dúró sí náà. ẹ wá jọ ìtòrí ọgbọ́n tó ti bá jẹ jù pé máa ẹ má sì mí lẹsẹ ẹ má nà mí dúró ó ti yé màdàmú kẹ fèsì ẹ 还有让吗？ You don't hello hello èmi náà ni hello èmi ni ẹ akin ẹ náà ni bóò ni kó ọjọ́ mẹ́ta ìdààmú ní gbóhùn ìbèrè àlàáfíà yìí ìdàà náà dákun wò pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí mi lọ́wọ́ o wọ́n kọjá ààyè rẹ̀ bí ìṣe mọ́tò tó mọ̀ ọlọ́run ní ní ọlọ́run ní dọ̀ọ́lá mi ẹ̀ ó ti yé mi kò sí kò sí àní dààmú àní jìyà ọ̀dà ọ̀rá máa ṣe ìdẹ́pẹ̀lẹ́ tí ọ lọ́n <laughs> kò sí ẹ̀dá náà ọ̀dà bù. kì í ṣe pé àwọn tó máa ń lọ́ra gold lẹ́yẹ yóò ní Dubai eléyìí wọ China ó ń Dubai ó ń wọlé ó jáde pẹ̀lú àwọn raw gold because tábà wọlé woman yẹn tábà máa fi jáde a máa jáde pẹ̀lú millions of millions of naira I'm telling you. bẹ́ẹ̀ kọ́ tó ń sọ ọ́ sí kó ṣe ní mílíọ̀nù sí mi tí n bá gbẹ̀fẹ̀ rẹ̀ woman kan wà ó ń jù pẹ̀lú gold bẹ́ẹ̀ ó dẹ̀ gbowó torí pé ẹ tí mo sọ̀rọ̀ pa èyí àwọn olóṣèlú ló bá jù ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ ra ọjà lónìí tí ó ṣe pé bóyá ṣeréṣe. gómìnà wọn politician wọn ń gbé. ẹni tí à ń sọ̀rọ̀ pa ẹ̀ kò kí n gbé ọjà lọ ṣọ́ọ̀bù rárá ilé ni so àti wọlé ẹ̀ fún wa. I bring you the chosen one, Big Jeff. Now, player, I got some fresh game to bring to the table today. Now, this player right here, he's different. He don't drive a Cadillac. He don't got a perm. Why? Should we let you in the pimp leading the day? Man, whoever said progress was a slow process wasn't talking about me. I'm a PIMP. Plus, I got the magic stick. àti wọlé ẹ̀ fún wa ó easy yes ó easy láti wọlé. ọmọ rose ta máa gbà wọlé ẹ̀ fún ìṣẹ́yìn. Ah. ẹ fi ẹ because mi ò fẹ́ kí bọ̀sùn kó wà involve. kí ló dé fi òwe mi kí bọ̀sùn mi bọ̀ ìlànà ti fẹ́ òkú wa ìtẹ́jẹ́ kí mi nìkan lọ sọ fún mi ní ọ̀pá tó dì sọ̀rọ̀ ìjọba wa àti sọ. Uh, ṣé orí tí mo rí ni sọ bẹ́ẹ̀ ni pé uh, bọ̀sùn ó kò máa ń dijú always fan ní òkè òkè rẹ́rìn-ín àfihàn ah, ṣòwò náà mọ̀ pé. Ah, gúdúgúdú ni eh, eh, eh, mo láì lówó tí kò kó yàn mọ́ra. ọmọ ìlú kọ̀ọ̀kan tí ò yẹ ló pọ̀ jù tó yẹ àwọn ṣe àwọn yẹn láti bàbá yàn ṣe torí kò tí ì rí bí bísíǹnì ṣé tá à ṣe tó dé kò lọ lọ́rẹ̀ jọ operation ọmọ tó dúró tán ọmọ pé jẹ́ ẹ̀kan jáde sí ìwé next thing ha ó kò lọ́nà ni confam àti ọ̀sẹ̀ tó é ṣe gbọ́dọ̀ kan ló máa ṣàkóbá fún ọlọ́run. ó ti ra tán kò sí reason fún ẹ láti máa rí bẹ́ẹ̀ pé àbọ̀sán ti burú ṣe kì í gbọ́ adájọ́ burú ọmọ nǹkan máa ń kó gbọ́n ní bí ẹni Mọ́lẹ́dọ̀. Olùlọ́lá. Bọ̀dánì, ṣé ìbọn tẹ̀lé ṣe yẹn? Ṣoṣo da báyìí. Látijọ́ èlò ẹ̀ tí ẹ̀ bá bójú wẹ̀yìn, ṣó lè da báyìí? Ẹ ẹ ọ̀rọ̀ bí la fẹ́ sọ. Ọmọ yín wọ ọmọ yẹn ọ̀gbìn tẹ̀. Wọ wọlé lọ, jẹ́ kí n sáré rábìlì ọ̀rọ̀ fámìlì. Ẹ wálé, mo wà níbi. bọ̀dá mi Se se ṣé bí kò yá ìdàgbọ́ alẹ́ báwo ṣe bàjẹ́ bọ̀dá mi ni ò bàjẹ́ má sì mo bàjẹ́ ni ò bàjẹ́ à. Oṣù wá bá ẹ̀gbọ́n ẹ̀ àtọ̀rẹ́ ẹ̀ ó fẹ́ mọ báwo lẹ́nu yẹn ṣe jẹ́ ju pé ìrọ̀lẹ́ da ọ̀rọ̀ lẹ̀ ó kì í kí ló dé sọ̀bẹ láti rò pé òkè o. 那我们这边哦，没，谁管他一个谁，全都坑坑你。 조금 더 올라가. 그래, 아니 무슨 돈? 도대체 이게 무슨 거야? 그래 나. 아이고. ọmọ sáyé bá bi la yé pọ̀ ẹjọ́. ọmọ sáyé bí ta yé pọ̀. òṣèlú bí ṣètò bàbá mi tó yẹ kí ọ̀rẹ́ mi kí ẹ mọ́lẹ̀ fi lọ́sàn. ọ̀rẹ́ yìí wọlé kì í mọ́lẹ̀ ọ̀rẹ́ yìí ń kẹ̀. má tẹ̀ wálé nù ọ̀rẹ́ má wálé nù ẹ sáré pọ̀ mo ti mọ nǹkan tẹ́ ẹ̀ fẹ́ wá láti jọ kí mọ́mí má bàa fún kẹ́ mú yàwó wálé. Only two more can do it. Kou aji ? Kou aji pou ou. ṣé kò tá a kí ìta ti pa àjù kí ni ẹni sùúrù náà láyé mú òkú ó ṣe kí ọlọ́run ṣe kí abá ẹ̀jẹ̀ kan ọlọ́run. kò sí kankan kò sí kankan wo bébì kan a ń gbé orí ẹ̀ nílẹ̀ Yèmí ni ẹ̀hẹ̀lẹ́ ọkọ mi kò sí fún ọjọ́ mẹ́ta Akin wo tó bá jẹ pé ilẹ̀ ṣú lónìí tó bá kú lẹ́kọ̀ọ́ tó fi kàn ńlá ní ilé oṣù mọ́fọ́ bó ti ń dàárọ̀ ọ̀la ìwọ ni kí n jírí mo fẹ́ rí ọ̀rọ̀ wà ẹ kò sí kò sí láburú àmọ́ mo fẹ́ rí ọ mo sọ sọ dìgbà ni mo dáadáa lọ́kàn mi ìdá ọ̀dàbọ̀. Oyin, mi àtàwọn ọ̀rẹ́ Wow! nice place. sórí tó de, dẹ̀ serious pẹ̀lú mi. kò kí ń ṣe ọ̀rọ̀ orí àwọn lásán ni mo sọ fún ọ ó wù mí láti fẹ́ ẹ ní ṣùlọ́kà ni so jẹ́ ká máa béèrè àníyàn bọ̀ wọ́n á rí irú yẹn tí mo jẹ. anyway mo ṣe pé nǹkan tó sọ kò dáa kò dé ṣe pé wọn náà bá ìlọmọkùnrin àmọ́ ẹwọ ẹyin ọkùnrin ló máa ń bá mi ẹ̀yin lè máa sọ pé adigun ẹ̀yin lè máa tún sọ pàdé ògùn mọ́ ṣé kò kí n ṣe pé tó bá di lọ́la sí ìwà yìí ló máa gbóbìnrin míì tó dájú mi lọ tó máa sọ pé oníkọ́sọ́lọ́mù ò ṣe mọ́. oyin torí tí mo bá ti ń rẹ níwájú mi ó dàbí ìyá mi torí pé kí ni ìdùnnú mi ni ayọ̀ mi ni oyin tó ń jẹ́ orúkọ ẹ̀ ó dẹ̀ tuntun wọnú ayé mi <laughs> ṣùgbọ́n kó dédé lójú jẹ́ kí n pe àwọn ọ̀rẹ́ mi wá fún wa tiẹ̀. Akin, o fọ́ọ̀rù, o fọ́ọ̀rù, mo lè sọ fún un. Mo sọ fún ẹ, dúró kí n tún wọ̀nyẹn lọ. À ṣé o mọ protocol tó wà wọ ẹgbẹ́ yìí? Bó kì í wá bá wa. Tó lè mọ̀ pé àmì tó mi lọ dé. Akin, kíkì sókè kò fún un. O mọ mi, mo dẹ̀ mọ mí rè, èmi mọ sọ try me. You máa trip fọkọ pẹ I swear down gbà gbà mo ń sọ fún ẹ ìwọ ìwọ mo bẹ sọ̀rọ̀ òun lajú inú ẹ. sọ fún mi kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ fún mi. wálé mo bí ìgbà tí wà ókè náà I dey live large gbogbo ìsìnkú àtàlẹ̀ marry now ìsìnkú àtàlẹ̀ marry. Oh my God lẹ́nu ẹ̀. ti gbé o ti sùn owó lè sùn wálé. ń wẹ owó ẹ̀wọ̀n owó pẹ̀sọ síbi kan kò sẹ́ni kankan tó máa bèrè lọ́wọ́ wa then listen listen listen and listen you need ìwọ kọ́ ló máa sọ fún wa bí a ti ń live large àmọ́ fún wa wá pé àwọn kì í wá padà sí ìlú òun àwọn fẹ́. ọlọ́run jẹ́ kárí ẹ̀. àmì wọn wà jẹ́ kárí àtọ̀wọ́ ẹ̀ ṣùgbọ́n ọdún sì kò sọ fún agbègbè wọlé má ṣe kíní kan torí tiwa ni kò ṣe torí kankan lè má jẹ́ kó ṣẹlẹ̀ lọ́wọ́ kó má lè kíkà ara ẹ̀ nìyẹn máa máa apologize. peter mo bá wọn ṣe máa bẹ the next time tí wàá ti bá ti fà wàhálà tó ti sọ̀rọ̀ tó bá ti rí òpin òkú kúrò wọn ju èkó máa dúró tó ń dúró tó ń bá sọ̀rọ̀ tó bá pa ẹ̀ka ìgbé ni o ṣe tó kàn. wọ́n ti ṣe máa bẹ máa máa máa ọ̀jẹ̀ bí mo ṣe láàánú o mọ́ mi ṣe rí àlá lásán lásán. so ẹ rírèzì ẹkú rẹ kan yìí so gbogbo àlàtẹ́ láyẹ̀kú ti papọ̀ mọ́ ṣẹ́mi rárá rárá àtọ́ làtọ́ so mo sì jẹ́ nìyẹn àmọ́ èyí tó ní kò ní nǹkan ṣe kò ní nǹkan ṣe mo gbà pé lágbára ọlọ́run kò ní ní nǹkan ṣe àmọ́ wò náà wò kéèyàn lálàá kó rí èèyàn kó rí àwọn ọlọ́pàá kó àwọn OPC kó pín sí àtàwọn ọlọ́pàá wọ́n mọ̀ yìí wọ́n gbogbogbò wọ́n sì pa gbogbo àwọn tó wà níbẹ̀ yóò bá ní ẹ̀sùn térétéré ní ìdìbò torí kọ́bọ̀ tọ̀rọ̀ tí à ń rí tá a fi ah ẹ bá wa náà nì bébí mi sanmi sànni sáà nílé tẹ́lẹ̀ bébí eh. bìrìjì ní dúró rẹ̀ rẹ̀ sáà nílé tẹ́lẹ̀ ebi kọ́ bàtọ̀ ọ̀rọ̀ náà ni ọlọ́run ó sì máa ràn ọ́ lọ́wọ́ ọlọ́run máa bùkún ọ èmi ò ní fojú sunkún ọmọ o ìtì ẹ̀ ní sunkún ẹ̀ láyé ni ọlọ́run ní jẹ́ torí mo ṣe ń rí ọtí nù mí jẹ́nu mi ọmọ ọdún mo kì o ṣàánú mi o nígbà pàlà lásán ni ọlọ́run ó sì máa bá ń sọ ọ báwa jẹ wọn pé ọ ní fọlọ́run sọ́kọ̀ fúngun ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ o. mọ́mì ṣe rí àdúrà tẹ́ ń gbà yẹn gan-an ni kẹ́ máa gbà kẹ́ máa fọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí àdúrà yẹn kó túbọ̀ kó lékan sí i sọ torí kò sí tí àdúrà ṣe ti. bẹ́ẹ̀ni ẹ ti yé mi. ṣé iṣẹ́ pé fún náà nìyẹn. àpò ah, náà ni ah. tó tó bí ojú bẹ́ẹ̀ lọ. Ah, ṣé ìwà tó ní gbogbo tó ti ṣe lẹ́nu ìgbà tó dé pọ̀ yìí ẹnì mẹ́sàn-mẹ́sàn àní mò ń wò yìí bìríìjì iná ń dún yuyuyuyu gbogbo tó kónú ẹ̀ tí onímọ̀ fi pawọ́dà gbogbo ẹ̀ náà nílẹ̀ dédé kí ni àtẹ̀wọ̀n apẹ́yìn ò tó mi ò tó mi àdúrà mi lọ́wọ́ lágbára Ọlọ́run nípa àtúntò ẹ jẹ́ kí n fi ọ wà ní tiẹ̀ dúró rárá bó tiẹ̀ jẹ́ wádọ̀ lákọ́ ọmọ ẹ lọ. mi mú owó dání púpọ̀ so ọ̀pọ̀ mánéjì lè ah. so èmi náà ilé rẹ̀ kó owó òmùwó lọ́wọ́ púpọ̀ ah, ọmọ ṣeun kò sí ọkọ mi kò sí mo dúpẹ́ mo dúpẹ́ o ó jẹ́ èèyàn o ojú òní tí ọ́ o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah mo ti láì fowó jù ó dá onírìí tí mo fún ẹ̀yàn tó bá mi kú. ṣe lè ẹ wọ ẹ jẹ́ ká má sọ̀rọ̀ lórí ilé mọ́ ẹ jẹ́ ká sọ nǹkan yìí. o láìkò owó big boy. mi ò ní láìkò owó ẹ mọ big boy ni wá ní ìdòrò náà ẹ mọ àwọn boys àti àwọn girlfriend ló gbọ́ ẹ mọ́ra wọn báyìí. ṣé big boy one important thing we fẹ́ discuss pẹ̀lú ni ọ̀rọ̀ iṣẹ́ mo fẹ́ kó máa ṣiṣẹ́ ká máa mówó wá fún ẹ wá gbowó lọ́wọ́ mi lénìí lọ́la ó ti pọ̀ jù ó dẹ̀ ń béèrè owó kékeré. ẹ àǹtí ṣé kì í ṣe kí mi ò fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n èmi ni mo ti ń bá sọ̀rọ̀ láti jọ ìrúkẹ́ introduce business yìí sí mi irú Dubai tẹ́ máa ń lọ yẹn tẹ́ bá mímí náà mọ business yẹn tèmi náà ń wọlé tí mò ń jáde mọ̀ bí àwọn ibi wa àwọn adébọ̀kì yẹn èmi náà lè máa ṣòwò gold yẹn mọ̀ as in big boy náà àmì lè máa. <laughs> ó máa wọ Dubai kó bó ṣe sọ̀rọ̀ kó máa wọ Dubai ṣé ọ̀rọ̀ owó kékeré ló rò pé wọ́n fi ń ṣe wọ́n fi ń ṣòwò gold kí máa wọ Dubai kí máa jáde ọ̀rọ̀ kékeré ni. ẹ wò ṣe ṣe lọ́rọ̀ yẹn náà ẹ jẹ́ ká gbàgbé lóye àǹtí ọ̀rọ̀ wedding yẹn ni mo tún ní ká tún sọ̀rọ̀ nípa ẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀ rí o tẹ́jú wa mú. mi ò rántí ojú yìí sọ. <laughs> mi ò rántí ojú yìí. ẹ mojú àwa ni ìrántí náà ara àwọn kọ́sítọ́mà yín tá máa ń bá yín ra ọjà. Ah, You're welcome, sir. <laughs> ó ti pẹ́ lóòótọ́ mélòó lẹ fẹ́ rántí náà àwọn kọ́sítọ́mà hmm. àwọn ọjà wa tó wà lọ́wọ́ yín òun láwá gbà. Mm-hmm. ọjà lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ọjà wa tó wà lọ́wọ́ yín làwa kọ. mi ò really understand mo ní àwọn gold tí a ní lọ́wọ́ wá rà àbí. as àwọn gold gold yìí tẹ máa ń tà tẹ máa ń rà ẹ mi ò kò kíyè sí mi. ìyẹn gold tó wà ah, ní ilé. Ah! kò sí gold. Ah, kò sí gold. Ah, kò sí gold kankan nínú ilé yìí. ẹ kọ pé tó. bàbá ọkọ mi. ẹgbẹ́ mi ni ṣe abẹ́ leave ni abẹ́rẹ́ fayé sílẹ̀. Ah. kò sí gold kankan bí. so ah. ẹ fẹ́ máa parọ́ àbí ṣe rí orúkọ tó máa ń pè mí ọ̀rẹ́ ọ̀sán ìdúró àti fàdà kánú ẹ wá ìtẹ́jì fún mi àpárọ̀ ṣe fẹ́ jalè ni ẹni má jalè yẹn fún ilé fáwa torí pé àwọn àpárọ̀ la ṣe ń jalè mo fẹ́ kẹ́ ilé lọ sí. ah ó wà jìdá lórí ẹsẹ̀. Bàbá àdúgbò ní dábẹ́. Má ṣe làwọ̀ làwọ̀ rárá. Pẹ̀lú náà dáwọn ọlọ́ọ̀dọ́ ooo ṣe. yes sir. kí ló ṣe. yes sir. Ah, kí ló fẹ́ yọ lápò nù. Ah, fẹ́ o fẹ́ yọ bàbá. no no no o fẹ́ kí ló fẹ́ yọ lápò nù. àǹtí o fẹ́ yọ lápò nù. àǹtí. yẹ sọ. ah bàbá ọkọ mi. ẹ ẹ dùkọ́ ṣàkóso ṣàkóso. ah mi ò mọ. ṣàkóso. mi ò mọ mi ò rí jọ mi ò rí. ṣé mo rí ni ah, mi ò rí yàn mi ò rí yàn mi ò rí yàn mi ò rí yàn àǹtí wọ́n ti lọ. pèsè ah! owó lọ́wọ́ sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àǹtí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù màá lọ ah! police station ẹni tẹ́ ẹ ṣe sùúrù màá lọ police station. ọ̀gá ọlọ́pàá ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má rẹ̀ kí tèmi bàjẹ́ gold tí mò ń sọ yìí ó worth millions of naira ẹ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run. madam yes sir. pẹ̀lú agbára Ọlọ́run ẹ gbà wípé a máa fix him out. sọ̀rọ̀ mi yẹ wọn but if I may ask níjọ́ tí incident yẹn happen Go. That ló wà lọ́dọ̀ yẹn gbà either before or after. àbúrò mi wà lọ́dọ̀ mi lọ́jọ́ yẹn èmi àti ẹnìkan náà lájọ wà nínú. àbúrò Ben, nìkan àtẹ̀yìn Ben. well madam ó bá rí bẹ́ẹ̀ a máa invite àbúrò yín wá síbí báyìí. ṣé kò sí. just for little interrogation. kí nǹkan lè bá a ṣe sóore but there is one thing kan fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ẹ má try láti jẹ́ kí ó mọ̀ wípé à ń bọ̀ wá pé kò rí wa ń bì báyìí so anytime from now àwọn boys wa máa lọ sọ́dọ̀ láti invite ẹ síbí. ṣe pọ̀ thank you very much. ìwọ ló wà in fact pàtí yẹn dùn àyè ah. yóò dẹ̀ yọ sí ẹ. pàtí yẹn dùn eh, ẹbí tèmi náà kọ ṣùgbọ́n mi tight bìsì ló yẹ kí mi náà lè wà bọ̀ tí mo ráyè rẹ̀. ẹni dé ìṣòro ó ní nǹkan tí mo fẹ́ rí ẹ fún lẹ́nu ọjọ́ mẹ́ta kí ló dé tó jẹ́ pé all the time tí mo bá ti pẹ́ pé mo fẹ́ rí ẹ wàá máa sọ fún mi pé òun sí ní mo tún wá fi ẹ̀ lẹ́nu ó sọ fún mi pé ká pàdé ní ìdílé. sórí ẹni jẹ́ mẹ́ta inú ráyè ká ní mo ráyè ní ah, o cost me anything láti jẹ́ kókó wá bá mi ní èrò náà tó ṣẹlẹ̀ nìyẹn and then kí ni ẹgbẹ́ rí wa fún ọ. ok mo ti gbọ́ o màá sọ yí pé kẹ̀jú ẹ̀ tó táìsì náà ń bẹ́ àwọn táìsì mo ti gbọ́ anyway nǹkan tí ń fẹ́ rí ẹ̀gbọ́n nípa project mi ọ̀rọ̀ lórí owó àbí mo ti mọ̀ pé owó ni <laughs> ẹ wà lówó yẹn o. hundred thousand wá ní ìdarí láàmú ilé tó ṣẹlẹ̀ mo ní mọ̀ọ̀tì lọ́wọ́ mi báyìí kò má má jẹ́ pàṣẹ. very soon. I promise, ó yẹ kó ti mọ̀ náà pé mo kì í ṣèyàn <laughs> nígbà náà méjì gan wà nínú iye kan alábàáwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà àjù báyìí lọ sí i torí ètò ìfẹ́ ṣe gbé ẹ jẹ́ ká lọ́ọ́ ti ju tí kò yẹ kó lè máa jọ lè máa àà ọ̀dọ́ fún ti wọ́n tó bá ti mọ̀ pé wọ́n gbé lọ gbé jáde sí i gbé ilẹ̀ rẹ̀ o èmi ni mo gbé òun rẹ̀ ká lè yọjú ẹ̀ ká lè gbàgbé ẹ̀ pé má ṣe bẹ́ẹ̀ hàn bíbẹ́ ẹ̀kọ́ bíbẹ́ ẹ̀kọ́ ẹ̀ má yẹ kí parọ́ fún mi ó pè mí kẹ́mi mi lọ sí ju pé ká má rí góòdì náà òkú máa sùn gidi àá fi ṣọ̀gbọ́ wa àá fọyà kó sí ìkànlá jẹ́ tí bá mọ̀tàn fi wà kọ́tà ní fi wà àfi ká rí góòlù ah, àti ọ̀rọ̀ pa ẹ̀. kó o tó jẹ́ pé wọ́n ti ta jet tó jẹ́ pé mo mọ nǹkan tó wé. Ah, mo lè ní ìtura dọ́gbọ́n ẹgbẹ́ bí gbogbo fẹ́ tà mí ẹ ti mọ nǹkan tó wé àmì. tí kò tún yóò bá jáde ikọ̀ mi máa ṣẹlẹ̀ ara máa sọ ẹ bá mọ̀ ẹ dálẹ̀ èmi nìyí ẹ bá mọ̀ mo mọ̀ kó tí máa ṣe. wà á kí ni tí mo kọ́ tó sọ sí kí ni tí mo mọ̀ kọ́ tó mọ̀ kọ́ tó bẹ́ẹ̀ ṣe láàrin ìgbésẹ̀ jì ẹ̀ jì nǹkan láàrin ìgbésẹ̀ ṣọ́ọ́ máa jọra ẹ̀ sì ni ṣọ́ọ́ máa jọra ẹ̀.

That's only you. So, sure. You don't, you don't, don't tell me nonsense. When you see me in the club with champagne, never tell me nonsense. See as far as I do the lie, you are the nonsense. I don't care if you reach a man. Okay. Yes? Yes, ma'am. Ẹ̀yin boys, owó ni mo béèrè lọ́wọ́ coach ló fún mi. Ṣé orí lọ́wọ́ tí mo wà yìí, ti ṣẹlẹ̀. ọ̀ <laughs> sórí tí mo fún ẹ yìí ìwọ gan tóbi ju tí mo fún ẹ lọ. yes now ó tóbi lọ́wọ́ mi ju gold tí mo fún ẹ lọ. sórí bó ṣe wà yìí tó bá value ẹ̀ ìsídà kò ta ní five hundred thousand or six hundred. wow ẹyin eh, ó ti wá ju owó tí mo béèrè lọ lọ́wọ́ ẹ o ṣé o mọ̀ pé n tí mo fún ẹ yìí ó wúwo mi ju tí mo fún ẹ lọ and then gold tó ń wò yẹn ọwọ́ màá mi ni ẹ ti gbà so èmi náà dẹ̀ gbà ta ni mo fẹ́ fún bí o ṣe wọ oyin iyọ̀ ayé mi ṣé o mọ̀ ìwọ ni life mi náà láì sí ẹ nínú ayé mi ayé mi ò tí complete o so <laughs> ta mo wá fẹ́ fún bí o ṣe wọ. all right ó ṣe èmi náà appreciate ẹ. all ẹ kí la tún dúró ṣe jẹ́ ká máa lọ náà. yìí gan-an ó tún mo dúpẹ́ kí o tiẹ̀ rí mi lọ́fíìsì tó wá wò mí. ó mọ nǹkan àwọn kọ̀lẹ́ẹ̀kọ́ àrùn tẹ̀ ti sọ pé five and six náà pípé kí ni nǹkan tó wà láàrin ìgbàgbé òṣèlú. fine ó ṣe gan eh, ṣó tí iṣẹ́ tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta there is this guy tí mo wá suspicious lórí ọ̀rọ̀ ẹ̀ hmm. eh, ṣé wọ́n ti woman kan tó wá surface last time tó sọ yìí pé òun ò lè kàn wá rọ́ọ̀bù ilé òun wọ́n jẹ́ òun gold gbogbo jewelries òun lọ. Hmm. there's this guy never mind. ó bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ àmì ìwọ ló ń lọ sọ́yọ̀ ìwọ ló ń tọ́yọ̀ bó jẹ́ kí mo situation tó yọ̀ dé dúró i mean òun explain kankan lọ fún mi wá wá jí mi wá ṣọfẹ́ máa nà mí ni. má wọrí bọ̀dẹ̀ ṣebí tó bá délẹ̀ tí mo bá parí iṣẹ́ mi gbogbo apátápátá la máa fojú ara wa rí ọ́fíìsì o need láti kánjú má wọlé. ṣe dúró dúró and again mi ò mọ reason tí ọ̀gá ṣe ní ìwọ obìnrin kò handle kéèsì àwọn uh, robbery case ìwọ ló handle kí n dé tán fi àwọn ọkùnrin kalẹ̀ mẹ́rin ló yẹ kó handle iṣẹ́ yìí náà. <laughs> oh my god ìwọ eh. eh, mo ti mọ ọ̀rọ̀ rẹ tó ń bá mi ṣe ah. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni ó ń jowú mi àbí. ọkùnrin ẹ eh, ah, ó wà important. so o ò fẹ́ jẹ́ kí rank mi ju títí ẹ lọ àbí. má wọ̀ rí pé the time ti bá parí sẹ́yìn tí rank mi bá máa ju rank ẹ lọ wà bẹ́rí fún ọ̀gá rẹ̀. fẹ́ bẹ̀rẹ̀ náà. àwọn kò wá bẹ́rí fún mi nínà. ìgbẹ́yìn ẹlọ́mà padà wò. ó dẹ̀ máa dáa ìgbẹ́yìn nìyẹn ó dẹ̀ máa dáa. all right <laughs> ó ṣe gan ó ṣe gẹ̀ẹ́. ṣé ẹ ti wo góòlù dáadáa. Ah, góòlù mi nìyí góòdù mi nìyí. ẹ ṣùọ. bẹ́ẹ̀ ni sà. ó láì jẹ́ pé ọ̀kan lára àwọn góòdù yín tó sọnù lélẹ̀. bẹ́ẹ̀ sà. that's very good ẹ mú wa. ìyókù nǹkan sà. ẹ mọ̀ ọ̀rẹ́. well mo believe pé inú yín máa dùn ìparí kan náà àbí ẹ mo kàn ní kí n fẹ́ ọkàn ọ̀yìn náà ni you will soon see the rest ah. just keep calm sọ̀rọ̀ mi yẹn sìn mo dey expect pé ó yẹ kẹ́ appreciate iṣẹ́ àwọn ọlọ́pàá náà. ẹ ṣe kọ sá i'm very grateful sá. ẹ má wọrí ó bá dijọ́ mẹ́rin come back ẹ padà wá. yes sir. ibi tí investigation wa bá lórí ìyókù á jẹ́ kẹ́ mọ̀. that's ẹ ṣe kọ sá i'm very grateful sá. lọ́fíìsì sí mo ti dé tipẹ́ ẹ̀ apẹ̀. àsìkò ìmọ̀ rẹ̀ ti dé ọmọ. problem mo fẹ́ travel mo ní kẹ́ bá wọn. mo fẹ́ travel mo lọ sí Kòtọ́nù. ti a fún un. bẹ́ẹ̀ ni. Kòtọ́nù. bẹ́ẹ̀ ni. ṣé o sì. kò sí ọkọ hmm, àwọn client mi ló pè mí pé kí wọ́n gbaṣẹ́ kan bẹ̀ mo dẹ̀ ti máa ń yẹ tẹ́lẹ̀ mi ò rí bi yẹ sí so mo wá pé this time around kí n tó lè lọ anywhere kí n dágbére fún mi. dáadáa lọ́nà lọ́bọ̀ láyọ̀ ìyín yóò lọ àdé bó ṣe ń lọ yìí o. Hmm, mi lè sọ precisely pé time by my day but tí má ti ń débẹ̀ èmi á pè lórí aago ìgbà tí màmá dé. ó pè láàfin ọjọ́ tó dé. bẹ́ẹ̀ òkú ní sọkọ wo ní sírìn. ọlọ́run sọ ọ́ oògùn lẹ́la yọ o dáadáa lóde o. ọmọ bẹ́ẹ̀ lọ jà. Ah, mọ́mí ẹ káàárọ̀ mà ẹ jọ mà ṣé ẹ̀yin ni mọ́mí akima. ẹ dàbẹ̀ good. Eh, akẹ́ ọmọ yín la béèrè. kò sí ní ní ìsìn náà lọ jáde bó ṣe gbà á lọ rè ká ní àyín ni ẹgbàá ni ẹ̀bá pàdé rẹ ó ní òun tíáfù òun lọ kú tọnu. tọnu anyway láti ajóbíewé police station làwa ti wá ìjẹ́ ìjẹ́ mo yìí pé ọmọ yín le olè pọ́nbélé òun ni ọmọ yín akin àwọn oníwàhálà púpọ̀ tábàárà dàn á máa fòun bẹ̀ ṣẹ́ bọ́ arrest her. ìbọn bí mo lè ọmọ tèmi ẹ ṣe lè mọmọṣẹ tí ń ṣe bí ṣe ń gbẹkọ tèmi ń gbé bàdàn mọmọṣẹ tí ń ṣe orí lọmọ mi ń kọ gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkà àwọn olówó wọn sì mọ pé wọn sì mọ fún lówó ọmọ mi ò jalè o. mi ẹ ṣe jẹ́jẹ́ torí pé ọjọ́ orí yẹn kàrà fi respect mo. ẹ ẹ àjọ dé tẹsán lágọọ ọlọ́pàá. ìwọ olè ọ̀gára ọlọ́ṣà alọ́kú lóhun kígbe jàgùdà páálí èyí ló mú pọmọ ènìyàn lẹ́kùnjayé ẹ wá fi tún tara yín ṣe àbí arrest him. ọmọ ọmọ ọmọ ò bá mọ ṣíṣe owó rẹ̀ lọ́dọ̀ o ìgbà ń bọ̀ kánkán o ò nílé la kàkà mo ní ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akànmọ́ lórí ọba jẹ́ alùgbà yìí o láyé. ọmọ ó bá wọn jáyé orí rẹ̀ lóde ọjọ́ ń bọ̀ yí pé ó nílé ló gbà ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akànmọ́ lórí ọba jẹ́ àlùbáyé.